الرجيم ولا تنكروا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وحلاتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم واتقوا اللاتي دخلتم فإن لم تكونوا دخلتم فلا جناح عليكم فلا جناح عليكم وحلائل وإبائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما فرسلت إن الله كان غفورا رحيما والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن قميصه ولا جناح عليكم فيما تراضيتم به من بعد فريضة إن الله كان عليما حكيما Ẹ̀dá ọ̀pẹ́ fún ọlọ́run ọ̀rọ̀. Ìkẹ́ ọlọ́run àti ìpọ̀dáàtù. Ọmọ bá aṣíwájú wa lẹ́nu wa Mùsùlùmí. Sallallahu alayhi wa alihi wa sallam. تفسير القرآن من سورة النساء آية 26 آية 26 ولن أعقد عليه آية يجي أقرنا وآية tó ń ṣàlàyé àwọn nǹkan tí wọ́n sì ní tí kò ṣe tí kò gbọdọ̀ rẹ̀ nípa ìyàwó fífẹ́ ẹni tí a lẹ́nu kankan ní àná tí pé wọ́n sì ní kò fẹ́ ìyàwó ju mẹ́rin lọ ṣùgbọ́n láti gbọdọ̀ dọ́gbọ́n láti fẹ́ ojú mẹ́rin lọ pẹ̀lú pé bóyá máa ṣe ìtòdáàlì òun ṣàlàyé pé kò sí àgbọ́yé kankan àdíká ní ẹ̀rí kankan ní ẹ̀sùn lè yí ayà yìí padà tó túnmọ̀ wá jẹ́ ìtumọ̀ pé kíní ẹ̀ gẹ́gẹ́ bí ṣé kìnnà tí ó fi òun ni. kò sí àgbọ̀yé kankan nínú àyà tí a kà lánàá tó ń ṣàlàyé pé ètò ìdáàbò tí àwọn èèyàn ń ṣe náà lè tó mọ̀ sí. àyà tí a ń kà ní èdè ọlọ́run máa ń sọ ara tí ó tó ń ṣe ní wọ̀ níbi ìyàwó fífẹ́ ọlọ́ọ̀bá ní ọ̀rẹ́ òmìnira ẹ̀rọ ṣùgbọ́n wọ́n jí ọlọ́ọ̀ ní pé ولا تنكشوا ما نشأ آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فائشة ومقتا وساء سبيلا ọlọ́ni ọ̀dà tó ń kìṣú ẹ̀yọ ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ máa nẹ́ka ha àbá Elle est toujours ṣe pé àwọn bàbá yín ti fẹ́ ẹni tí obìnrin tí ọjọ́ ìyàwó bàbá yín ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn. ولا تنكشوا اكل شويتي ما نكاح آباؤكم من النساء ẹni tí àwọn bàbá yín ti fẹ́lú àwọn obìnrin ẹgbẹ̀rẹ̀ ọ̀dọ́rùn ìwọlé kí bàbá yẹn ọ̀fẹ́ yẹ ọ̀hún ìyàwó tó ti fẹ́ kí ẹnu tó wá ní ìwé ìyá ìwé bàbá kọ kalẹ̀ tí wọ́n ní à ah, láwá ti kọ́ kalẹ̀ wọn ó wù èmi ọlọ́ni ẹgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àyẹ̀mẹ́rin tó kẹ̀sí wọ́n ní yọ̀hẹ́rùn wọ́n زوجات الآباء فنقول رقا كافع ويعوب باني تكرمة لهم وما جاء أقبل فرم باني ike bàbá rẹ̀ ìyàwó bàbá rẹ̀ ní o láti fi fún bàbá lé wọ́n ìrọ̀mọ́n wà sí rọ́mọ́n an púpọ̀ àmìmbà rẹ̀ ọjẹ́ ìgbétóbi ọjẹ́ èèwọ̀ tọ́bá ní èèwọ̀ ní nǹkan an púpọ̀ àmìmbà rẹ̀ kó wọn ní wọ́n tún máa bá aláṣepọ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti kú tán àbí lẹ́yìn ìgbà tó fi kalẹ̀. حتى إنها لا تحرم على الإبن بمجرد العقد عليها kódà ó ti di òwò fún ọmọ nígbà tó bá ṣe pé wọ́n ti so ìdí láàrin bàbá àti obìnrin kan bóyá wọ́n ti rìn jìbá yìí wọ́n padà fẹ́ra wọn mọ́ wọ́n ti kọ́ra wọn kalẹ̀ ṣe àkótó bá ti rìn jìbá kọ́ra wọn kalẹ̀ wọ́n ti rà ẹ̀ gbà irú ìyẹn ní ìsìn kí wọ́n ní a ṣe bí wọn kó tí wọ́n ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀ ṣe bá ti ṣe ìdí wọ́n ti bọ́ ní sọ̀dá kí wọ́n ti lọ́dọ̀ bàbá ẹni yẹn àbá wọn tó kò ní wà nínú rẹ̀. láwọn yọ̀ǹda rẹ̀ kí ni ọmọ lọ́jọ́rù kàbáyẹ̀wò máa سمام ابن كثير وهذا أمر مجمع عليه ولو عن الأرجل إمام ابن كثير أرجيه كنتي يقع كتك لله فهو ذلك كتب يعني بطعه

bóyá bàbá yẹn bẹ láyé ni bàbá yẹn ò sí láyé kódà ìyẹn tún gbọdọ̀ jìnnà sí débi pé tí bàbá yẹn bá ń bẹ láyé gan ìyàwó yẹn ti ń bẹ lọ́dọ̀ láyé ìwà àdọ̀tí ni kí ìwọ̀n rírù nǹkan báyẹn ó sì rọrùn kí rúrọ̀ ṣẹlẹ̀ nígbà yìí àti tí ẹ bá dúró lórí ìlànà ìgbẹ́jì tó mọ́ ọdún sẹ́lẹ̀ àwọn tó bá ṣe pé pẹ̀lú pátápátí táwọn èèyàn ń ṣe ní àwùjọ yìí ni irun ẹni ṣẹlẹ̀ ọ̀hún torí nígbà míì bàbá mi ti lè ó ti lè wọ eighty years ó ti lè wọ seventy years tó ṣe pé ó níwọ̀n bá bó ṣe lè lọ́ọ́ ṣe bá kò fẹ́ lówó lọ́wọ́ wọ́n lè fi ọmọ twenty years níwọ̀n ẹ̀wọ̀n náà ti bí àwọn ọmọ tó tó thirty forty ní bàbá yẹn wọ́n tó lè fi ọmọ kékeré ọmọ kékeré yìí wọ́n mọ̀ wá ṣe wọléwọlé pẹ̀lú àwọn ọmọ bàbá ṣàgbé àwùjọ bàjẹ́ yorùbá ti bàjẹ́ pẹ̀lú wọléwọlé ọkùnrin àtọ́bẹ̀rẹ̀ yorùbá bàjẹ́ gan-an yorùbá gọ́ torí pé kí ni wọ́n lọ ní àwọn bàbá rẹ̀ ní òun wá sí wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ́lá àwọn ọkọ̀ lórí lọ́lẹ̀ ìyá ọmọ obìnrin lórí lọ́lẹ̀ jókòó sílé ọmọ ọkọ rẹ̀ tó yóò fún un fíìmù ó ti kan ó ti rẹ̀ dán torí léyìí ó lè tibẹ̀ dá rọrùn kan pàlàpàlà kalẹ̀ tó ọlọ́wọ́ bá ní ìwọ̀n nínú nǹkan báyìí torí pé ọmọbìnrin yẹn ó ti wà ní ipò ìyá rẹ́ńtọ́bẹ̀ lé ní nǹkan kan pẹ̀lú irú obìnrin yẹn tí kò tí kò rìn lára tí kò rìn lára. Kíkò rí lára, irú ọmọ obìnrin yẹn, kíkò bá lára, irú ẹni yẹn ó lè fẹ́ lè máa báyà rẹ̀ ṣàpébọ̀ tòun wọn bá ní nǹkan ọ̀dọ̀tí ni nǹkan tó kúrú ni ọlọ́run ní àìsẹ́jú máa irú ẹ̀yìn nílẹ̀ nìta ńlá ńlá pàtì sáyà olúwa ní àfi tó bá ti kọjá àwọn tó ti kọjá ní nígbàjà ìléyà nígbà ìmọ̀ kan so ó túmọ̀ sí pé àwọn máa ń fẹ́ àwọn ìyàwó bàbá wọn torí ọba ní ah, á ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin mùsùlùmí so tí ẹ bá ti di pé bàbá yẹn fẹ́ obìnrin sọ ó ti di yáyà nìyí o ó ti di yáyà ẹ gbọ́dọ̀ dé ìpínlẹ̀ mọ́ àbàdàn láéláé tó ọlọ́wọ́ bá tó ní ilá máa إنه كان فائشة ومقتى وساء سبيلا قل وني في ري أما تون سيئة وبغاري إنه كان fáàkìṣà ìbàjẹ́ tó burú ní ìbàjẹ́ tó tó burú fáàkìṣà ìbàjẹ́ gidi náà lérò nǹkan báyìí wà má kó tẹ̀yìn nǹkan tó ń jẹ́ ìdínú ọlọ́wọ́ bá ni mẹ́lẹ̀ yẹ́ mọ́kútó lọ́ àlẹ́ yìí ọlọ́wọ́ ìdínú مقتل كثيرتي وقلا من كثير أي هو أمر كبير في نفسه فني أرنيك يا أوف مفرد ويؤدي إلى مقتل ابن أباه يقول أركض من شلني لو أفجت يوما كما قل بابارك بعد أن يتزوج بامرأته إن بطوال سنة أمر يوم ذلك شطوي بكني ولو إن الغالب أن من تزوج بامرأة يفقد من كان زوجها قبله أنت لنتون جاء لما مينيا أولا لقوا ميني الفين لين تبات كوكو فين لأول الساجو سوء نهي واجو سيني kọjá pé kẹ́nìkan kó ní omi fẹ́ àwọn kó wá ní ẹlọ́ni fẹ́ tó bá ti fi kalẹ̀ nínú tó fẹ́ ẹni yẹn ìwọ ọmọlúwàbí kò sí èèyàn èèyàn lára ẹni ìjọba èèyàn ó sọ lára ẹni yẹn tí wọ́n ní fi ń jẹ́ àláàdà tó máa ń tó jẹ́ ìgbà àtàwọn ọmọ èèyàn ni pé ẹnìkan fi ìyàwó kalẹ̀ ẹnìkejì wá fẹ́ ẹni tó fẹ́ lẹ́lẹ́kejì òun kò ní nífẹ̀ẹ́ ní àkọ́kọ́ yẹn ìmọ̀ ní kẹfí àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní wọ̀sẹ́ àtẹ̀lélà tó ayé wọ̀dé sọ̀kọ̀rí kan lè rán kẹlẹ́kẹ̀ òmìnira náà wọ́n ló burú ní ojú ọ̀nà tí kí ọmọ rẹ̀ rú ojú ọ̀nà yẹn kọjá pé ìyàwó bàbá yẹn náà lè yóò gbé sílé lè yóò ní ìrànṣẹ́ tó ọlọ́wọ́ bá ní èèwọ̀ ni ẹgbọ́dọ̀ débẹ̀ ọlọ́wọ́ ni wọn àní máa ń kẹsí ní fa ló ń ta àtọ́ ìgbàdà ẹ̀dá fàkọ̀dẹ̀rẹ̀ tẹ́jà ẹ̀ǹdí nìyí ẹni tí ó bá ilé jẹ́ lólé yìí wò ẹnìyẹn ti kéré jà ó kúrẹ́ nìyẹn tako ọ̀gbọ̀n kófòrò ni kófòrò ni kọ́lá fọyínkù tẹ̀lú lórí ló kẹfí ni wọ́n parú ẹni yẹn ni. ọ̀yẹ̀tí òun máa ń lò fẹ́ anlẹ̀ vẹ́tìl man gbogbo tó bá ní wọ́n ti àjọ rẹ̀ sí ilé báńkì mùsùlùmí ni báńkì ìjọba mùsùlùmí tó nǹkan yẹn nǹkan tó burú ni tó ọlọ́wọ́ bá ṣe ní ìwọ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ tó ti rú nǹkan báyìí. نعم حرمت عليكم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وأمهات وأمهات نسائكم وربائبكم واللاتي في حجوركم وربائبكم اللاتي في حجوركم من نسائكم فجناتي دخلتم به فإن لم تكونوا دخلتم به فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الوقتين إلا ما قد سلم إن dan aya tí àtúndẹ́ta yìí ọ̀rẹ́ aya tí ó ń ṣàlàyé àwọn tí ọ̀gbọ̀dọ̀ fẹ́ bákanáà ẹni pé títí ìyàwó bàbá òun ti lọ́wọ́ bá dídí sọ̀rọ̀ yẹn lọ́tọ̀. tòbátà náà wá fẹ́ ṣàlàyé àwọn òun ní àwọn obìnrin tuntun pé àwọn ìlànà pè ní mahram àwọn tó ń jẹ́ ìwọ̀n fún yàrá gbígbẹ́ àwọn ìlànà fẹ́ kà yìí. tòbátà náà wọn ní mahram àwọn náà làwọn tó ṣe pé èèyàn obìnrin tí bá ń bojú kò ní bojú fún wọn àwọn náà ni afẹ́kà yìí ìlú àgbàsí wọn ọmọ ọ̀rọ̀ wọ́n ní حرمت عليكم سبعا نسبا وسبعا صدرا wọ́n ní ọlọ́wọ́ bá ṣe àwọn méjì nínú obìnrin ní ìwọ̀ kí wọ́n fẹ́ wọn nẹ́sàbẹ̀rẹ̀ tó ṣe pé ìjẹ́bí òun ló ń fà ìjẹ́bẹ̀lẹ́bí. Ọ̀sọ́bọ̀ ẹ̀rù àwọn méjì kan tó ń bẹ tó ṣe pé sísìrọ̀ ìjẹ́ àná ìpè mọ́ àti ìfẹ́ra wa látara pé yẹn fẹ́ nìkan àwọn méjì kan wá ń bẹ lára ẹni yẹn ṣe pé ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn. ọlọ́run ni ní ṣúrùmọ́ tí àìríkùn ọmọ àádùkùn olúwa ní ìwọ̀ kẹfẹ́ ọmọ àádùkùn àwọn màmá yín tó àwọn màmá yín yẹn pé ìyá àyàn ọmọ gbọ́dọ̀ ní àyà débi pé kọ́ ni ó kú tó wọ́n fẹ́ẹ́. ọkọ ìyá tọ́rọ bẹ̀rẹ̀ lọ́kọ ìyá bó yẹ ti ń jọ ọkọ ìyá yàn wàlẹ́ àtàkàtà burúkú ni o ó lé jọkọ ìyá mọ́ jọmọ ìyá ẹ̀hẹ́n so olùwọ́bá ṣe ní wọ̀ ọmọ àtùkùn àwọn tí ó jẹ́ ìyá yín tí wọ́n ní ẹgbẹ̀rún dé ilé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún dán òun rárá pé èèyàn fẹ́ fẹ́ fẹ́ wọn tó wọn yóò rí pé okùn ẹbí tí wọn lọ ṣèyàn papọ̀ tó òun ló bíyàn òun gbọdọ̀ dídì rẹ̀ olúwa ní èèwọ̀ ni rẹ̀mọ̀tà àlékún ọmọ àdúkún wọ́n bẹ̀ náà tùkù àjọ ọmọ yìí tẹ́ bí lóbìnrin wọ́n náà ló bí kalẹ̀ tó wọ́n níyàwó rẹ̀ dàbọ̀ wọ́n níyàwó mìíràn ni kọ́mọ pé ìyàwó bàbá kọ́mọ ọmọ kọ́mọ pé níyàwó ìyàwó bàbá rẹ̀ tó ọ̀dà kọ́lé yìí bí sáwàdà nke a kí ló dé ìyá rẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ ju ìyá rẹ̀ bàbá rẹ̀ fẹ́ràn rẹ̀ máa ń pè níyàwó ìyàwó bàbá rẹ̀ ọ̀dọ̀ bá ọ̀rẹ́ lọ́tàrí fún ọmọ wà àkọwà tuntun ọmọ ẹ̀yà yín ẹni pé àbúrò yẹn lóbìnrin àbí ẹ̀gbọ́n yẹn lóbìnrin ó di mẹ́ta wà àmà àti àwọn ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin àbí àbúrò bàbá yín lóbìnrin. وخالتكم àbúrò màmá èèyàn lóbìnrin àbúrò ẹ̀gbọ́n màmá èèyàn lóbìnrin àwọn lábáwá wọn ọ̀mọ̀ yàtọ̀ láàrin oyin sí yàtọ̀ láàrin ẹni tó dàgbà àtẹni tí ọjọ́ ọmọ kékeré nísìn tí bá ní màmá mi tí bá ní àbúrò lóbìnrin ń jẹ́ kọ́ọ̀là mi tó bá lóbìnrin ń jẹ́ mi náà yóò rẹ̀ jẹ́ lábáwọ̀ èsì ẹ̀tọ́ bàbá mi tó ní obìnrin ní àbúrò àmọ̀ lọ́jọ́ àmọ̀ lọ́jọ́ lọ́jọ́ tó ẹgbẹ́ gbọ́n ní àmọ̀ lẹ́yìn jẹ́ tó ń ṣí ẹ̀tọ́ ẹ̀gbọ́n àgbà àti àbúrò ṣúgà ti jẹ́ ọjẹ́ ọkùn mi ọjẹ́ àǹtí mi tòun pè ní àbúrò bàbá àbẹ́gbọ́n bàbá àbúrò ìyá àbẹ́gbọ́n ìyá bákan náà banatul akhi banatul akhi ọmọ ọmọ ìyá yẹn ọmọ ọmọ ìyá yẹn tí bá ní ọmọ ìyá ọmọ ìyá mi wọ́n bí obìnrin kalẹ̀ obìnrin ọmọ tí ó bí kalẹ̀ ń ìrùwọ̀ ní fún mi kí n fẹ́ ìrùwọ̀ ni tòtòrí pé kí ni ó kàn mí ọmọ ọmọ ní jẹ́ fún mi èmi ń jẹ́ ọ̀nkù fún un bákan náà wà banatul ọmọbìnrin tí ọmọ ìyá mi lóbìnrin bí kalẹ̀ mo ní ọmọ ìyá lóbìnrin lápòjú rẹ̀ ọmọ tí ẹ̀ tó bí bóyá ẹ̀gbọ́n mi ní obìnrin yẹn jẹ́ ni bábùrù mi lọ́jẹ́ ni ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ọmọ rẹ̀ yẹn tó bẹ́ẹ̀ náà ni tọ́mọ yẹn bá ṣe ń bojú tí ó ṣe ojú fún mi torí ọkùnrin rẹ̀ ni náà ni mo jẹ́ bákan náà wà ó máa á tukùn lẹ́tí àrùn bá ẹ̀ náà kùn àwọn ẹ̀yà ayé tó ṣe pé àwọn kékeré nù mínísọ̀bù nù fámílì nù pẹ̀lú gbogbo àwọn takà yìí akara wa ní ọ̀nà gbẹ́gẹ́rẹ́ fámílì ló fà á lábẹ́jọ́ kára papọ̀. وأمهاتكم التي أرضعناكم àwọn ẹ̀yà yìí tó ṣe pé àwọn ni wọ́n fún ní ọyàn àṣàkẹ́bẹ̀rún àwọn lọ́lọ́wá tó bá ti di kí wọ́n bí ọmọ lábáwọn ìjábà polówó pé polóyè fún ara wọn ó wà wá ẹnìkan lóbìnrin kan pé fọwọ́ àwọn borí ọyàn ẹ kí ń fún ọmọ yẹn ní ọyàn níyàwó òun náà ti di èèwọ̀ fún àmọ́ tó fà ní pé ọ̀rọ̀dọ́wà ọ̀rọ̀dọ́wà tó ìyá tó fún ọmọ lọ́yàn èèwọ̀ ló ti fìyà rẹ̀ gbọ́dọ̀ fẹ́ wà àkọwàtùkùn mìíràn rọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọ ìyá fún yín níbi ìfúnni lọ́yàn ọmọ ìyá ló jẹ́ fún yín yẹn pé lápòjú ìkọ́jẹ́ pé èmi mú lọ́rọ̀ ìyá kan so afárá tó wà lórí náà mo ya? lọ́dọ̀ ìyá yẹn kìí sẹ́mu ìyá yẹn bóyá jọ gbé wa láti kò kan náà ni bóyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ti mú lẹ́yìn ọdún mẹ́wàá ilé náà tó dé ọdún gbé wọ́n lọ rẹ̀ òun náà tó wá kó lọ́yàn tó àtìmí àti ẹ ti dọ́rọ̀ ẹ̀yà àbá ni a kú ìrọ̀lọ́ tó kó tá bọ̀dà ni wá ọ̀tọ̀ àjọ mú ní àjọ̀dọ̀mọ̀ ìyá nù tuntun akọ́bẹ̀ rẹ̀ àwọn méjì náà a di alùpùpù nínú ọ̀rọ̀dọ̀ tó tí ó bá jọ́kùnrin èméjòbìnrin a lè fẹ́ra wa a nínú ọ̀rọ̀dọ̀ wà ọmọ ẹ́tù nìta ikùn ọmọ ẹ́tù nìta ikùn àwọn ìyá ìyàwó yìí kọ́lá wà fá ní tẹ́wádìí ìyá ìyàwó yín kéèké àti ìyá rẹ̀ náà ìyá ìyá rẹ̀ ìyá ìyá rẹ̀ náà ìwọ̀lọ̀ fẹ́ umahad nìsá ìkọ̀ ìyá ìyàwó yín wọ́n rọ̀bá ibùkọ̀ rọ̀bá rọ̀bíbà rọ̀bíbà. ẹ̀tọ́pẹ̀ ní ọ̀rọ̀ bí ibà kìí ṣe pé inú èdè gẹ́gẹ́ ó lè sí ẹgbà bí ẹ̀kọ́jú rẹ̀ bí ẹ̀kọ́jú rẹ̀ ìpọmọ tó gbé ọ̀dọ̀ ọ̀yàn àmọ́ ẹ̀rọ òkè ṣe yẹn ìtumọ̀ ọ̀rọ̀ pé tó ṣe pé ìyàwó rẹ̀ ló bí ìyàwó rẹ̀ ló bí tó gbé wá lọ́dọ̀ rẹ̀ gbé wá ó gbé lọ bòmíì ibòmíì ní ń gbé. tó ọlọ́pẹ̀lẹ̀ rọ̀gá ibùkún aláàtífẹ́ ṣojúrí kún mílẹ̀ sáàtìkù àwọn tó ṣe pé ẹ̀yìn náà lẹ inú yàrá inú wọ́n gbé nínú àwọn obìnrin aláàtí dàkẹ́ltún bẹ̀yẹ̀ náà yàwó inú ṣe pé ẹ̀ ẹdí ń ẹdí ń wọlé tọ̀ wọ́n dakhaltum bihinna kódà fàyín lámtẹ̀kùn dakhaltum bihinna fala junaha alaykum àmọ́ tó bá ṣe pé ìyá tí ẹ fẹ́ràn ẹ̀ tí ìwọlé tọ̀ tó fi lè pé ẹ padà rí ọmọ rí alákòjú rẹ̀ ìyẹn sọ pé ẹ̀fẹ́ fẹ́ ìyá ọ̀rọ̀ ti dáná papọ̀ ọmọ yóò ṣubú ọ̀rọ̀ ti darí papọ̀ tò lẹ́yìn ìgbà yẹn ẹ̀ tí ní ìfẹ́fẹ́ papọ̀ lọ́ba tó di pé sáré lẹ́yìn lọ́ba ní ọmọ mi nì ayẹ ẹ̀ à ẹ̀ pé ọmọ rẹ ni àbí sọ́ọ̀fẹ́ ni tòótọ́ náà ó fi ìdílé òtẹ̀ òkú fẹ́ fún ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kàwọn pé ta ní ọmọ tọ́jú mi náà ni wọ́n lè má wọrí àfàrú ti di ìyá ìyàwó mi ò ní máa tọ́jú ẹ̀ sí lọ́sí wọ́n wọ́n gbà tọ̀ ìyẹn ni pé wọ́n ti ní kẹ̀kẹ́ papọ̀ ọ̀rọ̀ tí ìjìnà títọ́ ọmọ yẹn ti wọ́ tí ọlọ́run ní ò ṣe nǹkan kan tó ní pé pé bàlẹ̀ kan ìfẹ́nu pé mo lọ́jọ́ nìkan ni wọ́n kẹ̀ ṣẹlẹ̀ tẹlifọ́n ti á ọmọ tí bá wọn gbọ́dọ̀ bàbá ìyá tó àti ìbá wọn ni à ṣé rí lórí tó ìyá wèrè báyìí. wàhálà ìlú abiná ìkù olúwa ní èèwọ̀ ni kó fẹ́ yàwó ọmọ rẹ̀ èwọ̀ ni alàdínà min àṣùlá ìkù àwọn tó ṣípẹ́ yìí gẹ̀gẹ̀lẹ̀ bí wọn ọlọ́run yàn ó lè pé tó bá ṣe pé kìí tẹ̀yìn lẹ́bí ọmọ yẹn kan gbé lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń pè lọ́mọ rẹ̀ wọ́n fẹ́ yàwó wọ́n àti ìyàwó yẹn wá fẹ́ yàwó àbọ̀mọ̀ yẹn kú àwọn bàbá yẹn gẹ̀gẹ̀ fọ́ lórí so wọ́n padà wá ń bu ara wọn káwọn fẹ́ra wọn oṣù mẹ́fẹ́ ló ṣẹlẹ̀ islam náà pẹ̀lú ẹ̀dá ni tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ pẹ̀lú àmẹ́bí sọ́wọ́ wọn àlejò àlejò ọ̀fẹ́lẹ̀ wà á ń tẹ́jú máa irú bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀yìn olúwa ní èwù wọlé bákan náà kẹ́ ẹ kó ọmọ ìyá méjì jọ lẹ́ẹ̀kan náà ẹ̀gbá tàbúrò kí ẹ ní èèyàn fẹ́ wọn lásìkò kan náà ẹni pé ọkùnrin obìnrin méjì ló pé ìyá kan náà ló bí wọn kí wọn ní ẹnìkan náà ní fẹ́ àwọn méjèèjì papọ̀ bóyá ẹ oúnjẹ táyé táyé wọn ni àtúndé ẹni fẹ́ àwọn méjèèjì nípa ìlú èyí tí ẹ̀rẹ́ fẹ́ra ilẹ̀ ní ẹ̀yẹ ní ìjẹun àlọ́dọ̀ mi tó a ló wà ní kò dà ẹgbẹ̀rún ṣe ní àsìkò kan náà ilé àmà pàtìsẹ̀lẹ̀ lórí àwọn irú rẹ̀ ìlú ti kọjá dé tọ́ yẹn ni pé irú wàdọ̀ tí yẹn wọ́n ti ṣe kọjá nígbà jàìríyà tọ́ àmọ́ tí wọ́n ṣe pé kìí ṣe pé àsìkò kan náà làwọn méjèèjì irú ẹ̀ṣẹ̀ rẹ̀ sí ọ̀túnmáì bọ̀dọ̀ àìfáì látọ̀dọ̀ àmẹ́tọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ láàmú jẹ́ rẹ̀ àkọ́kọ́ tó ó fẹ́ ọmọ yẹn kú lẹ́yìn ìgbà yẹn anábì tó fún ní ọmọ rẹ̀ lẹ́ẹ̀kejì obìnrin òtúmọ̀ ló tó fẹ́ ọmọ òun náà tó kú tòun ní méjì anábì tó lọ́wọ́ sọ́lá wọn àríkù tó bá ti pé láwọn kí á nà ní sáàlìsà ń bá tó ní kẹta ní náà zọ wọ́ọ̀sì ìyá ń bá tó fún ọ náà kó tó máa fẹ́ so torí bí kejì àti fún kankan náà ní àwọn ní ìjọ wà ní ọ̀dọ̀ Osman torí láti rí pé kò sí tó burú nípa pé bóyá ẹ̀gbọ́n ọlọ́kọ gbàtọ́ lọ́kọ ọwá kú tó wá wọ́n pé á ó ti bímọ kalẹ̀ àbí ọmọkùnrin ti da sí wọn níbi púpọ̀ jù yá ẹ̀dáadáa ni tó wọ́n á rí pé àbúrò rẹ̀ kan tó ń bẹ́ẹ̀ bẹ á ẹni tó wá tó fẹ́ àbúrò rẹ̀ wúni náà tó àǹfààní lè wà ń bẹ̀ pé ọmọ ló fi kalẹ̀ yẹn tó máa mú tó wọn torí yóò máa rí wọn bí ọmọ rẹ̀ ni tó lọ́mọ ẹ̀gbọ́n ni tó kò sí pé wọ́n burú níbi ìyẹn ọlọ́wọ́ ní inna Allaha kana ghafuran rahima ẹni pé àwọn kan ti ṣe tọba tó bá ní wọ́n ṣerú ẹ̀ náà ló wà ní èmi ọlọ́run ọba máa ṣe àforíjì fún wa tó gbọ́ àwọn wọ̀nyí tí a kà yìí pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àbíkálẹ̀ gangan àwọn tó jẹ́ mọ̀lẹ́bí màmá yà ọmọ yà obìnrin ọmọ ìyá yà ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àgbàdì ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin lọ́pọ̀ lóbìnrin àtọmọ àti lẹ́gbọ́n àtàbúrò ọmọ tí ọmọ ìyá rẹ̀ lóbìnrin tó ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin bí ọmọ ìyá rẹ̀ tó ọmọ ìyá rẹ̀ lóbìnrin bí gbogbo àwọn ẹnu rẹ̀ yìí ń fi ojú fún yàn sábà ń lo nìkan ọmọ ọmọ ọmọ ojú bákan náà àwọn ẹ̀yà tó tọ́yàn tó fúnyàn lọ́mú tó àwọn náà ó ṣe ojú fúnyàn ni bákan náà ọmọ ẹ̀yà yín níbi ẹ̀rọ̀dọ́ àti ẹjọ́ múyàn òun ló ṣe yúbọ kódà ó tó bá débi ẹni tó bá tó ń jẹ́ ó kù rẹ̀ náà tó ń jẹ́ ọ̀pọ̀ ẹni tó fún yàn lọ́yàn ọ̀pọ̀ ẹni tó fún yàn ní ọ̀yàn òun náà ti wà ní kùbà báyà tó tó agbóbìnrin bá ni wọ́n fún lọ́yàn tí ọkọ ìyá òun tó fi ti bàbá fún ọmọbìnrin tó wọ́n fún lọ́yàn kódà àbúrò bàbá yẹn ẹbí kẹta kó ní pọ́nmọ́bìnrin kan gẹ́lẹ́ ìfẹ́ yìí kání Khadija tó Fatima òun ìyá tó fún ní ọyàn Fatima yẹn wá ní ó ọkọ tó ó ti di bàbá fún Khadija Khadija gbọdọ̀ fojú fún un máa ní kí ló dé ó ní ọ̀dọ̀ ìyàwó wọn ló fún mi ní ọyàn tó àbúrò ọkọ yẹn àbúrò bàbá yẹn òun náà ti wà nípò ọ̀nkù ẹ̀dùgẹ́dẹ̀ láàrùn olùwà nípò ọkùnrin rẹ̀ tó ṣẹlẹ̀ fún Aisha bí ọmọ àyà ìyàwó àlẹ́bí tọ̀gbọ́n rẹ̀ arákùnrin kan òun mọ bóun ṣe jẹ́ sí Aisha ọ̀rí àyà so Aisha náà wọ́n ṣe jẹ́ bóun ṣe jẹ́ ni pé ẹni tí ìyá tó fún Aisha ní ọkọ rẹ̀ ọwá ní àbúrò so Aisha wọn pé ẹni yìí a àbúrò rẹ̀ ní tó ń mú ìrọ̀lọ́ rẹ̀ ni so àwọn kò mọ ìdájọ́ tó dé àmọ́ obìnrin ọkùnrin yẹn aflax òun mọ̀ tó bó ṣe kálẹ̀kùn ọwọ́ ilé ayé Aisha ọjọ́ ọmọ ẹni a ó ní pé ẹ̀rọ ti wọlé orí mọ̀ wá tó ó ti lọ lè fi nǹkan bù kí ojú ọkọ rẹ̀ wá ní tàṣìjàbí náà àìní òun ń kọ́ bá fẹ́mi àìṣà rẹ̀ ń pè ní ìṣẹ́ ní kọ́wà bọ̀ ó ní tí o mọ̀ pé rẹ̀ ni mo jẹ́ ni rẹ̀ ni pé ọ̀nkù rẹ̀ ni mo jẹ́ ọ̀nkù rẹ̀ aisha ní níbi rẹ̀ lọ́wọ́ àyè tó aisha bí ọmọ àmì àwọn àwọn ilé wa rẹ̀ bá ní ìṣọ̀gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn aṣàlàyé ah, fún wọn ní bá sọ pé a ah, wọ́n ní hajj akíní sí ọ́ innahu ammuka innahu ammuka ó ń kúrẹ̀ lọ jẹ́ tó níbi kan máa bójú fún un tó bí tọ́lẹ̀ lè ó tún lọ pé ẹni tí wọ́n bá ń gbé ìdájọ́ kalẹ̀ pé ẹni tó bá jẹ́ àbúrò bàbá kò lè rí ọmọ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀rọ kò lè rí ọmọ àbúrò rẹ̀ jákujàku ní sọ jákujàku ní sọ ẹ ó jìnà sí kí ó so àwọn jàdá tí àwọn ti bẹ́ẹ̀ tó wáyé tẹ̀sí mọ́ dé tó wáyé ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báwọn. so àwọn tó ń jẹ́ àbúrò bàbá rẹ̀ wọ́n sọ pé tó bá dé báyìí yóò fáwọn ni a mo á ń gbọ́ ó ní ẹ rí òun rí òun ni ọmọ ìyá ń sẹ̀ yìí ọ̀rọ̀ tó kílẹ̀ ní Qur'an tí ò rújú tí mẹ́lọ hadithi tí ò rújú so àìṣíra ńlá kọ́lá ibù lọ wí pé ẹ bá tó mọ̀ọ́mọ̀ bá gidi lọ ó lè ju wàhálà fún ìrọ̀lẹ́ ọlọ́run. tó àwọn ọ̀rọ̀ yìí ni olùwọ̀ba ló kà wọ́n kíkẹ́ àwọn tí èèyàn gbọdọ̀ fẹ́ bákan náà ẹ̀hẹ́n àwọn ilé ìrìn gbọdọ̀ fẹ́ nítorí nọ́sàbù àti nítorí rọ̀dọ́wà tó bákan náà ọlọ́dúnwání wọ ọmọ àtúnisá ikùn ọmọ àtúnisá ẹlẹ́kùn wọ́n ṣe ti nọ́sàbùmá ìbílẹ̀hùn lè jẹ́ àná. ẹgbẹ́ bá ti fẹ́ lóbìnrin ìyá rẹ̀ ó di ìwọ̀ fún yàn ìyá ìyá òun bẹ ìwọ̀ ni àwọn ìyá nìsín wọn gbọdọ̀ wọn ṣí ojú fún ọkọ ọmọ wọn. so wàràbá ìbùkún bákan náà ìyàwó ọmọ èèyàn ẹni ọmọ ìyàwó yẹn ọmọ ìyàwó yẹn ipò ọmọ yẹn lọ́wọ́ so tó bá ń padà ń lo ní kọ́ọ̀bù yóò ṣojú fún yàn so kò ní wọlé ìyá àwọn ẹṣin bàbá mi gángan láwọn kan náà bí máa rẹ̀. sọ eléyìí àwọn òfin ọlọ́run bákan náà halailu abna àwọn ìyàwó ọmọ ẹni ìyàwó ọmọ ẹ̀yà tó bàbá tó dé bàbá ọkọ ìyàwó ògbọ́dọ̀ gbójú fún àríwá bá tó bá dé ó lọ́mọdé àríwá bàbá ó pálapàla ni pé ìyàwó ọmọ ọmọ fáìn ìyá ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ mújú lọ jà àwọn èrò bọ́ọ̀lù ṣàwùjà fún bọ́ọ̀lù pé á mo ló fi ń rú àwọn ọmọ dáadáa báyìí á nígbà wọn ti dàgbà tọmọdé náà fi ń fi fi ń pẹ́yàwó sọ pé èèyàn pálapàla nu tó irú àwọn yìí hùn bọ́lá ìyàwó lè wá bójú fún un pé fẹ́ á ọlọ́mọ àgbà kò lè yìí ìwọ̀n kí wọ́n kọ́ wọn ẹ̀wọ̀n bójú fún un tó ń ti ń jẹ́ ìjọ́nù yàn nature òun fẹ́ kú nù nature ìjọ́nù yàn ó kú lára ẹni yẹn nìyẹn kí ni ara òun pé á ah, máa máa máa máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú jáde máa ń tó sọ̀rọ̀ tó gbogbo àwọn ẹ̀kọ́ yìí náà nìkan ni ó ti máa rí bí ọ̀rọ̀ nìkan ṣe pàtàkì tó ọ̀rọ̀ nìkan kò ṣe pàtàkì tó ayé ayé ìlẹ̀ àwọn ayé à ṣe é lọ́dún lọ́dún ní mú ọlọ́run títí ń ka àwọn sábàtò lọ síbi ọ̀rọ̀ ẹ̀rọ ìlànà ìbùdó èèyàn sínú sẹ́wọ́n náà yé ńlá wọ́n gbọ́dọ̀ fi owó gbọ́dọ̀ fi zínà wọn hàn tó gbọ́dọ̀ ṣe kàwọn níbẹ̀ náà ni. tòun lọ́yà aláyọ̀ òbí náà sínísà òun náà sọ̀rọ̀ ní láti fi ṣàlàyé pé bọ́lá ń ṣe ṣàlàyé pé àwọn tí wọ́n lè rí obìnrin lélẹ́yìí àti túmọ̀ sí pé nìkọ́ọ̀bù yìí kọ́ ẹ̀ mẹ́nu táwọn àfàtọ́ ní nìkọ́ọ̀bù pé ọ̀rẹ́ yẹn ní ìgbẹ́lu ayà tí wọ́n lò. tóbi mọ́ lọ́hùn kà pé àwọn báyìí àwọn báyìí nígbà tí wọ́n lè rí ọ̀ṣọ́ obìnrin lè rí ojú rẹ̀ àyẹ́pẹ́ so àwọn obìnrin tí wọ́n ń lo nìkọ́ọ̀bù tí wọ́n ń lo ìjáàbù ẹ̀kọ́ yìí ó gbọ́dọ̀ ní wọn gbogbo àwọn kẹta kà yìí ó gbọ́dọ̀ wà ní ọpọlọ wọn yìí ẹlòmí ọ̀ma ọ̀ma yóò kẹ́ni mọ tọ́lẹ̀ tán ẹni tó yẹ kó síjú fún ọlọ́run ní ṣe fún àṣejù náà ẹlòmí wàá bá ẹni tó yẹ kó síjú fún ẹ̀wọ̀n ẹni dàpọ̀ àbúrò ọkọ̀ ní nǹkan òun lọ kọ tó lò nìkan bù ṣé ò lè rí ẹni wọn àbáwọn ọmọdé alé tòun ní àkóyọ àyẹ̀wò rẹ fi ojú fún wọn lólé àbíkọ́ ọmọ ìyọ̀ pé ìpéjú pé ìpéjú ẹlẹ́yà àti èkó wọ́n ti gbé ọ̀rọ̀ lólé yín gbọ̀rọ̀ èpè ọmọ àṣegé o ṣe òkèlè àwọn ti yọwọ ẹwọ wọn ṣe yọwọ ẹwọ bákan náà máa yọ ọwọ́ ọwọ́ káàkiri ògbóló lé wọn ti yọwọ ẹwọ lójú gbogbo kéré wọn ti yọwọ ẹwọ lójú gbogbo wọn ti rí inú ògbóló lé kí lọ́jà máa dáná ẹ̀rọ dáná ọmọ rẹ̀ kì í máa lo sọ́ọ̀sì so àwọn kan ní ìgbà ni àwọn kẹ́kẹ́ kí ṣèbọ́n mo ti fásílẹ̀ fún yàn tọ́lọ́ fásílẹ̀ nílé kó o lè ṣe ìyẹn máa ń ìyẹn máa ń tí máa ń fa àwọn oríṣiríṣi nǹkan àkọ́kọ́ ni àìní kakún máa ń fa yàtọ̀ fún pé ṣe tọ́nu mú yẹn o ń dààmú yẹn tó rojú ẹ̀yìn tí àtàlẹ́ ló lè kọ́kùn yẹn náà ni kí ló ara sáré kìí ti blọ́ọ̀kù òògùn tí ká lédè bẹ́ẹ̀ ẹ̀yìn ikọ̀ ọgbọ́nú yóò ti gbàgbé yọ̀pọ̀ làwọn yóò ta jáde padà tó bá tẹ̀lé túrú amẹ̀ kí n pẹ́ ní ìlànà tí pẹ́ níbi ẹ̀sìn ọlọ́run gbà ní tó bá rọra tó bá rọra pípẹ́ òun tó ti dìṣù tó ṣe sáré ọmọ ìlú èkéèsì rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ nìkan ọ̀tà yìí nìkan tó ti ń lò láti kékeré tó lò ó ti ní olò ìjà kò ti ń lò tìkẹ́tìkẹ́ wọ́n ti gbẹ́bí àti ìjà ọ̀pọ̀ ni tó lò amẹ̀ tí o pẹ́ níbi ìkan gbà ní ìmọ̀ fàájì ẹ̀wọ̀n ní ìdílé ọwọ́ ẹ̀wọ́ àti ìyẹn wá àti lójú yìí ìyàwó àti lórí olóòrùn fà báyìí wọn akọ ilé wọn lọ èyí tó orúkọ mi wọlé mọ ọkọ báńkì lónìí òní lọ fún ìtọ́jú òsì láǹfààní òní gbọ́ àbíkó dé tó wà sílẹ̀ kọfẹ́ rẹ ẹjọ́ pẹ́jọ́ kọfẹ́ rẹ ẹjọ́ ẹjọ́ rẹ̀ rẹ̀ náà wọ́n ní kílẹ̀ gbọ́ mi wá sí àbá sọ̀rọ̀ tó pọ̀ lónìí. alẹ́ kílẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ àti ọ̀tọ́ mi àkílódé báyìí ọgbọ́ kẹta sọ̀nù ọgbọ́ bá sọ̀rọ̀ tó pọ̀ náà ni tó gbórúkọ àìkéjé tí wọ́n rí ojú ẹgbẹ́ ìwọ̀n mójútó tí òun tó bá kan náà ìfẹ́ ayé ìfẹ́ ayé ẹlòmí ọjà ni ọmọ ti wàhálà fún káàkiri tó owó owó tó mọ̀ sí wàhálà kí tó wàhálà kí tó wọ́n á yọ gbọ́ lábẹ́ ní kọ́ọ̀bù lọ́gbọ́n yóò bọ̀ lábẹ́lẹ̀ kọ́ọ̀bù ẹ́ yóò ti wọ́n tó làwọn tó kọjá rẹ̀ tó o ṣe wàhálà kò tó o kọ ẹ̀ nínú youtube rẹ̀ náà tó fún èèyàn tó ẹ̀yìn ní kí wọ́n ṣe àníkí wọ́n ṣe àwọn mú tó òfin ọlọ́run tí ó bá ti máa mú ọ máa tòfin ọlọ́run yọ̀bọ̀ yọ̀bọ̀ nǹkan yẹn lẹ̀ nǹkan yẹn lẹ̀ tó o lè fi ààrẹ wé ẹni tí kì í tẹ̀lé sí ọlọ́run atọ́kùnrin àtọ́bìnrin ni ọ̀pọ̀lọ́ì ọkùnrin tó wá lẹ́sẹ̀ sí ọlọ́run o lè fi ààrẹ wé ẹni tí kì í tẹ̀lé sí ọlọ́run gbogbo sẹ́kọ́lọ́ ọkùnrin lè ṣe tó jẹ́ oní súnà bẹ́ẹ̀ gbogbo sẹ́kọ́lọ́ obìnrin náà lè ṣe tó jẹ́ oní súnà ogun jẹ́ pẹ̀lú àti máa di ọlọ́wọ́ láti ṣe ń fi ẹ̀kọ́ ṣe nínú ilé lórí àwọn ọmọ rẹ lórí òfin ìmúra rẹ àbílẹ̀ wọn ti wọ́dùwọ́dù pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ẹ so àti gbogbo àwọn ọkọ lórí ọkọ láti wọ́n dùgbòdù pẹ̀lú rẹ títí láti rà ní ní òjì náà sí so kí àwọn obìnrin ká mẹ́sàmójútó owó àwọn ìtàn rẹ̀ yìí ìsàmójútó bákan náà àwọn tó máa ń fa ẹgbẹ́ ọgbọ́ òun náà ni máa jòkó pẹ̀lú àwọn tí wọ́n lẹ́bí ọlọ́run tó ìríwà ti fún wọn wọ́n tí lẹ́sìn àwọn rẹ lẹ́pẹ́pẹ́ kéèké tí wọ́n wọ́n rán òun rí wọn yí padà díẹ̀ díẹ̀ wọ́n wọn kọ́lá fún wa lẹ́ pọ̀ bù lọ́wọ́ ìyọ̀nìkan bù blọ́ọ̀kì lọ́wọ́ rẹ kí ni ti nínú sọ́ọ̀bù láwà àbí sọ́lójú ẹni ọwọ́ wájá kí ni ìwà tó bá sọ fún ọ lónìí ọsọ bẹ́ẹ̀ ní lónìí ọsọ bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ òun ló pàrọ̀ wọlé pé òun lè lọ gbogbo tí wọn máa yàn ṣe àìṣe ìkó àbí yọkọyọkọ nílé ìsìn Ọlọ́run yọkọyọkọ rẹ yẹn táwọn yẹn bá wá rí ẹni tó ń lórí lọ́wọ́ àtọ́lá lálejò tó bá wá kọ́ wà ní kọ́ọ̀bù rẹ̀ píú wọ́n ní wàhálà ti pọ̀ èyí ẹ̀yọ burúkọ kalẹ̀ bẹ́ẹ̀ ni pé yọ yíyọ mo fẹ́ kí tó fi hàn ah, ah, ló ti mọ wọlé ẹ̀sìn bẹ́ẹ̀ ni òun ló dá ìwà ẹlẹ́yà kìíní jáàbù ń ṣe ti ẹ̀yẹn ọmọ àbídáwọ̀lá lẹ́yìn náà tó fẹ́ pọ̀ fáwọn obìnrin náà á lè ìkóni kí ni ẹ ti wá kan lo ní kọ́ọ̀bù yóò lo glọ́ọ̀sì yóò lo ní kọ́ọ̀bù yóò lo sọ́ọ̀sì yóò wá yọ ọwọ́ kalẹ̀ yóò jọ ọwọ́ yẹn kalẹ̀ nìkan kò ní kò ní lo glọ́ọ̀bù ni kò ní lo glọ́ọ̀bù kí ni ẹ pọ̀ gan kó ti ń ṣẹlẹ̀ fẹ́yìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n yà wọ́n kì ṣe nínú kò sínú òwò alẹ́ aláàbí ní obìnrin gbogbo ara rẹ̀ ní òwò gbogbo ara rẹ̀ ní òwò ẹlòmí ò rí ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ máa ẹlòmí ìyá ìyá fúlàdé pé tó bá ti rí ọwọ́ ó ti mọ ojú òṣèré pé ọwọ́ yìí rẹ̀ ojú yọ mọ́ rẹ̀ tẹ́lẹ̀ máa wà ní ọwọ́ yìí rẹ̀ ojú òun lè fáìn bẹ̀rẹ̀ rẹ̀ tó náà ni ẹ̀rọ ìgbà ṣètọ́ láyé fáwọn èèyàn ṣètọ́ lọ́kọ́ ṣáà mú Mọ́jọ́ ní àtàlámà àríkùnlọ ọ̀pàdé, ẹgbà àgbà àwọn àríkà nínú àwọn ọmọ ń kọ́ pé ó ìgbà tí àwọn bá tó ṣe tí ẹ̀bá tó ṣe ìtàn báyìí báyìí ní tó lo ìgbàkọ́ọ̀bù. Wọ́n ní àwọn obìnrin máa ń sọ báyìí pé àtọ̀wáṣe ìjọba ìkúni ìlú ọdún ọdún nínú ìdọ̀kọ́ọ̀bù sọ ẹni yẹn ṣé kò mọ̀ pé ẹ̀sìn ọlọ́run ni. nítorí tí bá ṣe nǹkan báyìí ẹ̀ ń gbé tọ́ wá ẹlẹ́mìlẹ́ ní tọ́ ra àǹṣẹ́ ìgbà ńlọ́dì fún mi ńlọ ní kọ́ọ̀pù àà kọjá kọjá tó irú kan wá wọn àmọ́ ọkùnrin gan lè ó lè ó lè sọ bẹ́ẹ̀ fóbìnrin kọ́rọ̀ kọ́ba rẹ̀ kí tó bá ṣe dáadáa báyìí inú òsìn tó báyìí fún ọ tó kò sí tó burú mẹ́ ẹ̀kẹ́ ẹ̀yìn làwọn pèsè sí ìsìn àbáwọn obìnrin ẹ̀ sẹ́yìn làwọn rọ̀ ní ìsìn àwọn obìnrin làwọn rọ̀ ẹ̀yìn sọ bó tilẹ̀ ní kọ́ ẹ̀rọ ìka tilẹ̀ sí àbáwọn obìnrin àwọn ìsìn ẹ̀jọ̀ tilẹ̀ sí àfúrà wa náà òní pé kí ẹ̀rù mọ̀ káwọn ìrò nǹkan ìtara fẹ́ ṣe ká máa rò mọ̀ nǹkan ọ̀dà kí ni ọ̀rọ̀ tó ọ̀dẹ̀ pé òun ní sincerity òun ní ìkàlà kódà máa ń rò pọ̀ ọkọ̀ bá lè fẹ́ rẹ̀ ẹlẹ́mìlẹ́ ní wà ah, láì ọkọ̀ lè láì kìlẹ̀ tó púpọ̀ tó nítorí ẹ bá jà ìrìlẹ̀ lè dọ́ta ìyọ̀ ya gbalẹ̀ kọ́ so ó túmọ̀ sí pé nítorí ìgbẹ́ lọ́dún ní bikini òfin nílò ó àdìsọ́kọ̀ yẹn bá kú lọ́rẹ́ ṣe kò ló ń torí tọ́gbọ́n wọn wọn aláwọn mí náà wọn tó lè ní pé òun fẹ́ ṣe wáyé pé bó lòun ti ṣe òun ní bí lò ó tó bá ṣe wáyé nìkan so bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ lóòótọ́ pé wọn ní gbà ike kí wọn lò ó bí olùkọ́ ṣe wà ẹ́ àwọn kan náà àwọn skul sọ lè gbà ń bẹ wọ́n pọ̀ dáadáa àmọ́ ti gọ́ọ̀mẹ̀ntì ò gbà bóyá àwọn gọ́ọ̀mẹ̀ntì lè bá ní ìyẹn náà wà ní ìfikọ̀ wá sọ nígbà yẹn wọ́n tẹ́ fún wọn rá mọ́tò láti wọ́n lórí kọ́ọ̀bù lè ṣó tó wá fẹ́ ṣe wà ẹ́ kì í ẹ no ó ṣe ìdáhùn tán lórí kọ́bùrẹ́ padà kan padà sílé rẹ̀ tó pàtóbi yẹn máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sàbẹ́lẹ̀ mi ò wà ní kọ́bù náà tó ó sì wò pé á ah, kò ní ká lórí kọ́bù níbi rẹ̀ tó ọ̀sẹ̀kùn lọ́ra mẹ́tọ́tọ́ ẹ̀tún sáàpẹ́tù wèé ti pàtàkì lọ́tọ̀ rẹ̀ tó nù ẹ̀yẹ omi ìpínkù mọ́ ṣìkíni kò mọ́ mú fi ọlọ́wọ́ máa yẹ ṣe sọ̀rọ̀ tí àwọn obìnrin kan ṣe bẹ́ẹ̀ náà pé tó bá fẹ́ wọnú ọ́ọ̀lù fẹ́ wọnú ọ́ọ̀lù wọn wọ́n sì wá change tó bá ti ti parí inú ọ́ọ̀lù wọn ti change wọ́n ti ní ìgbà náà wọn dúró sí bí ìlú sì tó kọ́ lílé rẹ̀ àmọ́ ń ṣe pẹ̀lú pé àkíní ah, yóò dúró mi dáadáa. tó wọ́n mọ àrùn ní ẹni ráfà ní kò ní rọrùn àmọ́ tí ìrírí ni eléyìí ẹlòmíì lè ní ọ̀rẹ́ náà ebi mo lè lọ sí kankan lọ lè wá tó jẹ mọ lórí họ tọ nínú alágbára rẹ tòótọ́ náà ti lọ kọ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìṣèhádì ní gbogbo eléyìí ọ̀rọ̀ ìṣèhádì ní kò síjà ń bẹ kò sí èkú kankan bẹ tòrò kí sọ̀rọ̀ àkídà tòrò kọlọ kí ó أشهد أن لا إله إلا أنت Thank you.